hello guys so um, mo máa try àti kọ data structures àti algorithm ní èdè Yoruba. so what do you need for to follow this um, video o máa nílò o máa need the understanding of Yoruba. o máa need láti gbọ́ Yoruba. o máa need láti gbọ́ nǹkan tí mo sọ you need to hear what I'm saying in the other language that if you did not hear you are not meant to be here so you need understanding of javascript you need o need láti mọ̀ javascript o need the flexible IDE eléyìí tó common tí mo ma recommend ní Visual Studio Code òun na mò ń lò yìí o dẹ̀ máa need the extension kan tó rẹwà tó máa jẹ́ kí ayé wa rọrùn tá a bá ń kọ code òun náà ni à ń pè ní coca tó bá lọ sí ibi tí extension wà ní Visual Studio Code tó bá ní Visual Studio Code extension ni um, icon tó dàbí block mẹ́rin tó bá click lé lórí o máa rí ibi tí extension máa ń wà o lè táìpù coca o máa gbé jáde fún ẹ òun náà ló dàbí L tó wà reversed báyìí kí ni a fi ń ṣe ó máa ń jẹ́ kí result <coughs> excuse me ó máa ń jẹ́ kí result yìí code wa kó appear níbi tí a kọ code wa sí so what um, ó máa jẹ́ kí a má jẹ́ ká máa lọ sí terminal àbí browser ká máa move back and forth a máa rí result wa ní ojú ẹsẹ̀ so òun ìdí tí a fi ń lo kókà lélẹ̀ so o lè download ẹ o dẹ̀ lè wá ọ̀nà mìíràn láti rí result code ẹ so tó bá ń lo Visual Studio Code o máa ní di IDE tó dàbí Visual Studio Code o máa ní di extension understanding of JavaScript understanding of Yoruba, tí à ń lò tí a fi ń kọ́ ẹ̀kọ́ yìí um, so mo fẹ́ ṣe example n ṣe full blown tutorial for algorithm and data structure lele mo kàn fẹ́ ṣe example láti test whether àwọn ẹ máa mọ ó máa rọrùn fún yín láti understand better than you know, understanding or learning it in English torí ẹ̀ ni mo ṣe ń lo Yoruba. yìí um, tá a bá lọ sí so example tí mo fẹ́ ṣe ni um, reversing of an array ní javascript torí mo ti sọ pé a máa ní the understanding of javascript tó bá mọ python náà um, o lè bá wa lọ díẹ̀ bọ̀ o sì nídìí javascript torí tá a bá ti ń lọ síwájú síwájú sí javascript la máa lò lọ kò dẹ̀ ní bá python mu bọ̀ tó bá mọ other programming languages náà àti mú javascript nílẹ̀ kò ní le torí pé javascript jẹ́ easy language to understand so tá bá la fẹ́ reverse array um, reverse an array kí ni reverse mean reverse mean ni láti yí nǹkan padà láti wájú sí ẹ̀yìn àbí láti ọ̀tún sí òsì nǹkan tí reverse jẹ́ nìyẹn so um, kí ni array array dàbí basket tí a máa ń kó nǹkan sí tó a lè kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú báskẹ̀tì nǹkan sí àárẹ̀ ìjẹ́ nìyẹn ó dàbí gbà tá a bá lọ ọjà tá a bá gbé báskẹ̀tì lọ sọ́jà tá a bá ra ata ẹ̀fọ́ iṣu epo oríṣiríṣi nǹkan sínú báskẹ̀tì tó jẹ́ pé a nílò láti kó gbogbo nǹkan wọ̀nyí sí ọwọ́ àbí ká máa wáyàn tá gbé a lè kó sínú báskẹ̀tì tó jẹ́ pé báskẹ̀tì yẹn nìkan la máa nílò láti gbé tá a bá ti gbé báskẹ́ẹ̀tì báyìí gbogbo nǹkan tó kù ó ti wà nú ẹ̀ nǹkan tó ń jẹ́ àárẹ̀ nìyẹn ó dàbí kọ̀ńténà fún oríṣiríṣi nǹkan àwọn nǹkan tó wà nínú àárẹ̀ yìí wọ́n lè jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n lè jẹ́ the same family wọ́n lè jẹ́ family ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dẹ̀ lè jẹ́ oríṣiríṣi nǹkan bíi array of numbers array of alphabet a lè sọ pé array kan jẹ́ array one ó lè jẹ́ array tó jẹ́ pé ó hold the number ààrẹ mi lè hó di ààrẹ mi lè hó di alphabet bíi a a b c ààrẹ mi lè hó di nǹkan míì oríṣiríṣi nǹkan ni a lè kó sínú ààrẹ ní javascript ó lè hó di bíi um, orúkọ bi tolu, um, wálé um, fẹ́mi oríṣiríṣi nǹkan la lè kó sínú ààrẹ tá a bá ti lè mọ bó ṣe ń lò wọ́n so ní tọ̀tẹ̀ yìí a fẹ́ rìvásì àárẹ̀ bá ṣe sọ a fẹ́ yí a fẹ́ jẹ́ kí wájú àárẹ̀ yẹn kó bọ́ sẹ́yìn so ẹ jẹ́ n yọ àwọn àárẹ̀ kan wọ̀nyí kúrò ẹ jẹ́ kí n yọ àwọn wọ̀nyí kúrò ẹ jẹ́ ká fi àárẹ̀ orúkọ yìí ṣe example tá a fẹ́ ṣe um, tá a bá sọ pé ká rìvásì àárẹ̀ ó mì ní pé kí Tolú yìí kó bọ́ sẹ́yìn kí Wálé yìí kó tẹ̀lé kí Fẹ́mi yìí kó bọ́ síwájú so reversing an array nìyẹn tẹ́ àdàbà fẹ́ mọ code tó fi ń reverse array a lè quickly google ẹ̀ but javascript náà ó ní àwọn nǹkan tí a lè lò tí a lè fi reverse array bíi reverse array báyìí tá a bá ní ká wo result nǹkan tí a fẹ́ ṣe nǹkan tí mo ní ká eh, nǹkan tí kò ká fẹ́ ṣe fún wa lélẹ́yìí but tá a bá kọ́kọ́ ṣe nǹkan bí eléyìí ká lọ sí terminal o lè open terminal nǹkan tí a fi láìkì tí mo fi láìkì Visual Studio Code nìyẹn ó ní inbuilt terminal a lè lo terminal ẹ̀ka ní reverse ẹ rí i pé ó fún wa ní ánsà nǹkan tá à ń wá Fẹ́mi Wálé Tolú ó reverse array yìí ó yàtọ̀ sí nǹkan tá a ní ní òkè ń bí yìí so nǹkan tó ń jẹ́ reverse nìyẹn reverse an array tí a bá wá pa terminal wa rẹ́ wípé ókè o a nídìí nǹkan tó a fẹ́ lo terminal a fẹ́ lo kókà tá la fẹ́ lò tẹ́lẹ̀ tá bá ṣe bí eléyìí tá bá ṣe control shift p a máa wá kókà yẹn jáde so visual studio wa máa fún wa ní kókà tá bá ní kí kókà yẹn kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ rí i pé line five yìí kókà yẹn ó fún wa ní result nǹkan tá à ń wá without going to terminal tá a bá tún wo terminal yìí náà níbí yìí a tún rí i pé result wa wà bíbẹ̀ ẹ rí i pé Fẹ́mi Wálé Tolú in reverse order ó dẹ̀ tún jẹ́ kí ni o ó wà interactive a lè fi ṣọlá gbẹ̀ngà oríṣiríṣi nǹkan tá a bá ti ń fi sí bẹ́ẹ̀ yẹn náà a máa rìvásì àárẹ̀ wa tẹ́ bá rí i pé rìsọ́ọ̀tì wa báyìí gbẹ̀ngà ló ṣíwájú ṣọlá ló tẹ̀lé fẹ́mi títí títí dé tolú tó kẹ́yìn ní àárẹ̀ wa bá ṣe rìvásì ẹ̀ nìyẹn so tẹ́ bá rí i pé ẹ̀ enjoy kínní lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n mọ̀ by commenting in the you know on the video and um, uh, if you have any question too um, actually I'll try my best to reply you um see you next time hope you uh, are not bored yeah me too bye bye